بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه أنا نعم، عليكم السلام السلام عليكم ورحمة الله وبركاته آه، نتسواج المنظومة الرائية في سنة للزنجاني للإمام أبي القاسم سعد بن علي بن محمد الزنجاني رحمه الله فأنا بيتي على بعدي àwọn ọ̀rọ̀ tá a sọ fẹ́yìn pé ohun tí ọba jẹ́ sí ta àmọ̀lẹ́sìn lásìkò àwọn sọ̀hábà ah, tó wá jásí pẹ́ lómi mú wá lẹ́sìn nígbà táwọn sàbẹ̀ ti lọ tán rọ́dà ní nǹkan ni á dà padà nígbà báyìí tó jẹrọ bí kò sí pé a tún jágbe mọ́rú fún bẹ́ẹ̀ ni wípé àgbà lọ́wọ́ ẹ̀ afáwọn lọ wípé ọ̀fìn afáàzìn bẹ́ẹ̀ lé ẹ̀ṣẹ̀ máa ń bẹ̀rẹ̀ àparí ẹ̀sìn bẹ̀rẹ̀ àparí ẹ̀ ká mú ìsìmá àgbà ìsìmá ìwọ̀n tẹ́nu àwọn sábẹ́ kò sí. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ìwọ̀n tẹ́nu àwọn sábẹ́ kò sí oríire ń bẹ́ bí ká mo ti já sí pé ọ̀rọ̀ àdáni eléyìí ń wí tiẹ̀ lọ́tọ̀ tọ̀hún ń wí tiẹ̀ lọ́tọ̀. أنا كان وعملين قال المؤلف رحمه الله أنا ومعترض لط الركعة ما دام قاله يفارق قول تابعين ومن قبر ومعترض أطلق من ما قاله ṣé àáfàá tó kọrin tó ń bè kọ́ rẹ̀ ni wọ́n á ti sọ síra rẹ̀ nù. nítorí pé orin dé ni ìkàgòkà náà ń kà yẹn òun ò lè kọ́ bẹ̀ láéláé. ọ̀wọ́n tẹ́rì gbó rókíà wọ́n tẹ́rì gbó. ركعتي ما دام قاله معترض ركع ها هي مضاد يا هي بابا مام ها هي بابا مام كيلو قال او كان يا انا كان ده لي بقاني àfi tó bá yẹ kó fún dọ́ọ̀dì yẹn ní kẹsàn-án ló bá yẹ kó fún nùnú ní kẹsàn-án bẹ́ẹ̀ lókun wọn mú tẹ́rì dóní ركعت ما دام قاله ألف نكسوة ومعترض نك ومعترض دنك عباد نت نت رك نت ركي ركع ركع ركي ومعترض ومعترض نت ركعت ما دام قاله ومنفرد كالسابع وما غضب ومنفرد معترض ردنت ها قلو ساتاكو ها sọ tó bá yẹ kó dún ẹ fún un nǹkan sọ ni net ربيع اعتماد مقاله pàtì ìmọ̀ọ́mọ̀kọ́ra dọ̀rọ̀ rẹ̀ olùṣàtakò ìlànà àwọn ẹni ìṣáájú yẹn ó tó rọ́bìà tí máa dámọ̀kọ́ léhe pàtì ìmọ̀ọ́mọ̀ lọ síbi ọ̀rọ̀ rẹ̀ má gba ọ̀rọ̀ rẹ̀ nítorí rẹ̀ o. يفارق قول التابعين ومن قبل توزف أن ينفهم ميا سيبيا وعوان تابعين ومن قبل àtàwọn tó tún sẹ́kùn fún ọtí lọ́nà àwọn olùmọ̀ ó fẹ́ máa ya apá ọ̀rọ̀ wọn nìyẹn yíyan ya apá ọ̀rọ̀ àwọn tàbí ìyàn àwọn kí àwọn sàábé àwọn gábẹ̀rù àtàwọn tó tún sẹ́kùn. لرعما وأمثل أهل العلم فينا طريق وتع وأعذرهم علما مقيم على الأثر وأمثل أهل العلم فينا طريقة وأعذرهم علما مقيم على الأثر وأمثل أهل العلم ẹni tó lápẹ̀jẹ́ tó lápẹ̀ẹ́rẹ́ jù nínú àwọn onímọ̀ ẹni tó lápẹ̀ẹ́rẹ́ jù nínú àwọn onímọ̀ fínà láàrin wa torí kọ̀tà nínú ìlànà ẹni ẹni tí ìlànà rẹ̀ lápẹ̀ẹ́rẹ́ jù nínú àwọn onímọ̀ láàrin wa wà àgùzàrò ọmọ ilmẹ́ni ẹni tí mọ̀ rẹ̀ tún wá pọ̀ jù òun ni muqimun ala al-athar ẹni tó bá dúró sórí orípa tọ́ta kò pé ohun tó àyìn ní ìsájú ṣe lòun ó sì ń tàn òun ni mo rẹ̀ pọ̀ jù. wa amsalu ahli al-ilmi eh, fínà tariqata ẹni tí ó fi ń lápèjúwe jù náà àwọn onímọ̀ lójú ọ̀nà rẹ̀ lápẹ̀rẹ̀ jù láàrin wa wa aktharuhum ilman ẹni tí mọ̀ rẹ̀ sì fi ń pọ̀ jù. لعنوة ومقيم على الأثر أن يعني تد صدور قانوة وأجهل من تلقى من الناس مع جابه بخاطره يصغي إلى كل من هذر وأجهل من تلقى من الناس معجبه wọ́n ní wà á jí hálù tó fi ń yọ olódò jù máa ń tẹ̀lé kọ́ tí wọ́n pàdé rẹ̀ mìíràn náàsì nínú àwọn èèyàn ta ló ń tàn mọ́ ìjàbọ̀ ń bì ká tó lè hé ẹni tí ròrí rẹ̀ jọ lójú ròrí rẹ̀ tó níyà ó ti jọ lójú àìdọ́lọ́jà àgbákò ti ń bẹ fún yẹn yusufi pépé ọmọ wa tẹ́tí ìlà kó lè mọ̀ nàzàrò sí gbogbo ẹni tó bá jẹ́ aláròye nínú ìyàwó rò wẹ̀rẹ̀ òun náà tẹ́tí sí ń tiẹ̀. wà á jẹ́ àlùmọ́ ntẹ́lẹ́kọ́ ẹni tó fi ń ya aláìmọ̀kan jù nínú àwọn tó lè máa pàdé nínú nẹ́ẹ̀sì nínú àwọn èèyàn àwọn ni mọ́ àjàbọ̀ ń bì ẹni tí ìròrí rẹ̀ jọ lójú yóò sọ̀rọ̀ yìí tí wọ́n ń tẹ́tí sí ìlà kólé mọ̀nìhàzá sí gbogbo ẹni tí ń fi ń wí àwòrò rẹ̀ tí ń rojọ́. ọ̀dà àǹkàkọ́ òòlàn náà sì ń fi máa kò fi ìtàkùn fàmọ́ fèsì máa rìn zàìgbéṣẹ́ òun sì wà dọ́rọ̀rọ̀. فدع قولا لازم ما قبلته فما في اجتماع الدرب شيء سوى الضرر قل قد عنك قول الناس ọ̀rọ̀ táwọn yẹn bá ń sọ ìwọ pátì tí wọn kò fi ìtàwó níbi ohun tí wọn ti tọ ẹ níbẹ̀ ẹ̀rí ti wà ó dẹ̀ ti tó fún ẹ tí wọn kò fi ìtàwó níbi ohun tí wọn ti tọ nínú ẹ ọ̀rọ̀ táwọn yẹn bá ń sọ yẹn pa ẹ tì ọmọ fèsìmọ́ ìzáìlì kò sí níbi kí ẹ máa tẹ́tí gbọ́ àìdúródéédé ọ̀rọ̀ kò sí ohun tó wà ń bẹ̀ ṣé kò sí nǹkan kan bẹ̀ sí wà tọrọ ìnira ní mẹ́mẹ́ kò máa lọ tẹ́tí gbọ́gbọ́ púpọ̀ ìnira lọ́kọ̀dà pàdé ń bẹ̀ ọ̀dà àǹkà kọ̀wìlẹ̀ nàá sí ọ̀rọ̀ àwọn èèyàn pàtì fi máa kù fi ìtàwọ́ níbi ohun tí wọ́n ti fọ níbẹ̀ ìyẹn ni pé wọ́n ti kẹ́rì wá fún un àdìtò wa nù tọ́ ọ̀nà wa nù súnà àwọn sábẹ́ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ dáhùn yẹn bá tún sọ yẹn ìwọ́n ti gba tító láti ọmọ fèsì máa ń zàgí kò sí níbi máa tẹ́tí sí àìdúró déédéé yíyẹ kó níbi òdodo ṣé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ṣèwádìí ọ̀rọ̀ yàtọ̀ sí nira. لقد أوضح الله الكريم بلطفه لنا الأمر في الأرض قرآن فانها بما أمر لقد أوضح الله الكريم بلطفه لا تعرف القرآن فانها بما أمر قل لقد أوضح الله الكريم ọlọ́run tó jálá pọ́n létí ṣàlàyé áódọ́hà àti áwùdọ̀hà àti báyìíyànà àti fásọ̀là àti wádọ̀hà gbogbo ẹ̀ náà nǹkan kan náà ni fásọ̀là báyìíyànà wádọ̀hà áwùdọ̀hà ọ̀sán sàlàyé náà ni làkọ́dé áwùdọ̀hà láhùn kàrímù ọlọ́run ọba alákùnrin lè ti sàlàyé bílọ́kọ̀ fèhé ẹ̀láàánú rẹ̀ ó sàlàyé fún wa ẹ̀láàánú ó sàlàyé fún wa amúrọ̀ àlámọ̀rí ẹ̀sìn yẹn yẹn fẹ́lẹ́kọ̀ áàmì nínú àlùkò áàmì kan hàǹtì bíi máa àmọ̀rọ̀ ìwọ́ dìde sí wọn tọ́lọ́run pàṣẹ rẹ̀ lásán báwo lè wá ìjọ kan káàkiri mọ́ làkúndé àwòtọ́ aláhù kẹrìmù ọlọ́run ọba alákùnrin ti ṣàlàyé ìlọ́kọ̀ fèhé ẹ̀ láàánú rẹ̀ lánàlẹ́ àmọ́rọ́ ó ṣàlàyé àlámọ̀rí ẹ̀sìn fún wa fẹ́lẹ́kọ̀ áàmì nínú àlùkò áàmì kan hàǹtì bíi máa àmọ̀rọ̀. مدلهم قاسني كي واجي ديشي مكنا وخلف فينا سنة نقتدي بها محمد المبعوث عونا إلى البشر وخلف فينا سنة نقتدي بها محمد المبعوث ẹ̀mọ́ni muhammadu níl nílé ní kẹsàn ní muhammadu níl ntẹ̀nuwé nìyẹn ọ̀rọ̀ lè fi sùkún méjì pàdé kọ́ àkàlà fàfihìnà ọwọ́ àti fi rólé fún wa súnà tán súnà tó ti pé nákọ́tẹ̀ dìbì ha tá fi ṣàwòkọ́ sí i ta ló fi súnà yẹn lẹ̀ fún wa muhammadu nilmabi'ufu muhammadu tí ọlọ́run gbé dìde kó máa jẹ́ aonan ilalbasharu ó jẹ́ alátìlẹ́yìn fún gbogbo ẹ̀dá tí wọ́n rìn wá lọ́wọ́ lórí bóòlù ẹ̀sìn wa ti máa dúró dọ́gba wàhálà fàfihàn ó tún wá fi ilẹ̀ fún wa súnà kan súnà kan tó ṣe pé nàkọ́tẹ́dì bí ha tásà òkọ́ sí rẹ̀ ta ló fi ilẹ̀ fún wa ńgbà tí ń lọ tó jogún rẹ̀ fún wa Muhammad tó ní ilé mẹ́bí ọ̀tún Muhammad tó jẹ́ ní tàbí dìde kò máa jẹ́ áwòrán kò máa jẹ́ ìrànlọ́wọ́ àtìlẹ́yìn nílẹ̀ ní mẹ́ṣọ́ọ̀ ọlọ́run gbé dìde sí àwọn ẹ̀dá áwòrán kò máa jẹ́ àtìlẹ́yìn fún wa nínú ẹ̀sìn wa. ومن على المأمور بالعقل أن آلة بها يعرف المطلع من القول والعبر ومن على المأمور بالعقل آلة بها يعرف ni wà má nà alẹ́ màmúrì ọlọ́run tó wá ṣe dára fún ẹ̀dá tó lọ́run pa láṣẹ ó ṣe dára fẹ́ni tó pa láṣẹ àkùlẹ̀ ìdára làákàyè alàtà ń kọ́ máa jẹ́ irinṣẹ́ fún irinṣẹ́ wo tó yẹ pé bí àyà rẹ̀ fúlimútìlá pẹ̀lú làákàyè yẹn ni ó fi máa mọ ohun tá ń kà nínú àlùkọ́ọ́lì nínú ọ̀rọ̀ wà lẹ́yìn bàbá sàdíwòye wà mọ́nà alàlùmọ́múrì ó tún wáá ṣèdè afẹ́nitá paláṣẹ bẹ̀rẹ̀ àkìlẹ̀ pẹ̀lú kó fún nílà tẹ̀ alàtàn kó máa jẹ́ irinṣẹ́ tó ti pé bí ìhàyà àrífò lè mọ́tìlá pẹ̀lú ẹ̀ ni yóò fi mọ ohun tí wọ́n ń kà nínú àlùkọ́ọ́lì nínú ọ̀rọ̀ wà lẹ́yìn bàbá sàdíwòye. ولا تكن بدعيا تزوغ عن الهدى تحدث فالإحداث يدني إلى السقر فلا تكن بدعيا تزوغ عن الهدى وتحدث fàlàtẹkùn bìdìríyà ìwọ má jẹ aládàádálẹ ẹzúgò ánìlèhódà tó fi kúrò níbi ìmọ̀nà wọ́n tó xùdíṣù lọ́wọ́ máa dá àdádálẹ̀ lẹ̀ fálí ìhìdáṣù nítorí pé àdádálẹ̀ nọ́ọ̀sì yóò dín ní ìlàsàkọ̀rọ̀ yóò mú yẹn iná ìsàkọ́rà ni fàlàtẹkùn bìdìríyà. وما جعل دادا تزوغ عن الهدى توفيقون بيمانا وتحدث وما دا تتون للناس بل إحداث انت رفقي دادا دالا يودني إلى السفر يوم يسمى الناس السفر ولا تجلس عند المجادل ساعة فعنه na-ahịa ọrụ laeme kalazjrụ jkodlmjlialr tó ń jiyàn nú ẹ̀sìn fa'anhu rasulullahi min qablu qad tajar òbíṣẹ́ ọlọ́run ti jágbe mọ́ ni kó lọ́dọ̀ ọrù rẹ̀ tipẹ́tipẹ́ má jókòó tì í torí wọn ni ọmọ àdìbí rẹ ni àpòjìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ ọmọ apẹ̀rẹ̀ wa mọ́sálù jalisu as-salih was-sawi kàhámi al-miski wa nafikh al-kir ẹni tí ń jókòó tani rẹ àti ẹni tí ń jókòó tani ibi ó dàbí alálìmísìkì tó alálìmísìkì dání tí yẹn lọ jókòó tì tó ń tà bàbá lọ sọ́dọ̀ ẹ nínú kó fún ẹ lóhun àbí kó ta fún ẹ àbí kó kó lọ́dọ̀ ẹ káyọ ẹdẹ mọpọ ọsẹ kó lọ́dọ̀ ní lọfíńdà ọ̀nà ìfikìlìkìyẹ àtàwọn tí ń jókòó tani ibi nìyẹn ń jókòó ti kọ́ jóná sí ọ lásán kásẹ̀ jóná àbí gbọ́dọ̀ kó lọ́dọ̀ rẹ̀ fáwọn èèyàn ní wọn bá gbẹ̀dẹ̀ ló ti ń bọ̀ pẹ̀lú ohun tí wọ́n máa jáde lára rẹ̀ sọ̀rọ̀ ọba dàda sọ yìí pé padà sẹ́tọ̀ bá tó dẹ́tọ̀ wọn alikọ́mi dọ́ọ̀lì ni lẹ́yìn ìgbà tẹ́yìn àti gbọ́ wà sí ọ̀gọ́dọ̀ jókòó tá alábòsí mọ́ torí kò ní pẹ́rẹ́ wọn náà bá ti jókòó tó wọn ẹ̀ dára kan náà ni ẹ̀rẹ̀ ìjókòó lọ́dọ̀ wọn bó ṣe fi yẹn làwọn máa ń jà nínú ẹ̀sìn kí lọ́fẹ́ máa ṣe bẹ́ẹ̀. torí bẹ́ẹ̀ wọ́n jókòó sọ́dọ̀ alimujadil aláàríyànjiyàn nínú ẹ̀sìn sá àṣà ní wákàtí kan. ìdájára ẹni Rasulullahi min qabli òjíṣẹ́ ọlọ́run ti jágbe mọ́ ni pé kí yẹn kúrò lọ́dọ̀ orúfẹ́ nìyẹn. ìdájọ́ kò àgùntàn tí bá ń bá já ìjà ọjà bẹ́ẹ̀. èyí tó kọ́ ṣe jù ni pé bí bá lọ jókòó aláàyànjiyàn náà sí <clears throat> tó o bá kó nu gbogbo òdodo tó wà lórí ẹ̀ wàá dẹ̀ ní èméjì mẹ́. àwọn yìí náà wà lọ́rọ̀ sọ lóòótọ́ máa ní. bírò àwọn ará mọ́ríkàsì kan bẹ̀rẹ̀ kàtìkàtì pé kí ni ẹ̀sùn òun ṣe é kó kàǹtì ṣùgbọ́n ẹni tí màá rẹ̀ ọba jilẹ̀ dáadáa wọ́n ní Imam Ahmed táwọn sàlàfíà pààrọ̀ wọ́n láwọn ń fọ́lò wọ́n ò tẹ́lẹ̀ Imam Ahmed wà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn wà lẹ́gbẹ̀ẹ́ kan ǹjẹ́ kí ló dé wọ́n ní ìgbẹ́ wọn léèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ onídìdíà tí Imam Ahmed kí ó lọ́dọ̀ màrúfù kárìkì. معروف الخارخيري بن صوفي مع بن صوفي الإمام عمل بسم كده داري مسألة نتي طبعا جوني صوفي فجا جوني صوفي صوفي ريو في صوفي سلاجين أبي صوفي آه èyí tí a mọ̀ báyìí pé sófì jẹ lónìí ẹlòmíì gan àmọ́ tó mọ pé nìkan ẹ̀kọ́ àdúrí àti ìjàníyà àwọn kan mú ìjọsìn lọ́kùnkúndùn lọ́n ti ti láwà lásán wọn ò sì máa jáde káàkiri wọn láwọn tó sódò lọ́ba kan. irú ilé ni irú ilé yẹn náà sì ní ìmọ̀ ẹ̀dùn tí èmi àrò ìmọ̀ fúlọ́ ni àwọn ń sọ tí wọ́n fi ń lọ pa àwọn oníṣòfì sí mẹ́ta tó papọ̀ mọ́ sọ lẹ́yìn náà ni pé tọ́lá ájó ní sófìrú eléyìí tí ń pèpè lọ síbi tàṣọ́wùfù yẹn nínú kí ó tó ń kọ́ lọ́dọ̀ rẹ̀ àti pé bóò ní kíní ẹsẹ̀ rìn ilẹ̀ pé mọ́ Ahmed rahimahullah wọ́n tó lọ́dọ̀ ń tàn so ẹ̀yin náà wò ṣùgbà wọ́n bá ju kíní yẹn lẹ́ẹ̀bẹ́ẹ̀ ni àkọlù sẹ́yìn téèyàn lè bá bọ̀ náà ni téèyàn ní èmi ti gbà wàá ní káwọn afáyín kó wa kí ó lọ́dọ̀ àwọn oníbíjà yẹn bí kéèyàn ti ní mọ̀ntẹ́yìn àwọn alùsùn nàgbẹ́ wọn lọ́la tó ń bẹ̀ nígbà pé tó o bá kò lórí ohun tó gbé lọ́wọ́ yányán wàá dẹ̀ di ti èméjì ti èméjì tó o bá ti ń tẹ́tí sí àlùmọ́jáde ìpè ẹni tó ń ṣe jìdá lónà sí. ومن رد أخ دار النبي مقدما لخاطر ورجع دعوى النبي مقدما لقاتله لا تلوم له ومن رد أخبار النبي ẹni tí wọ́n bá kàdéèsì fún tó ní wọ́n takò ní ìgbà mọ̀kọ́dé máa ń lè kàtẹ́lẹ̀ tọ́wọ́ gbé ròrí rẹ̀ síwájú. Si dáàkà mọ́rọ́ ọmọ nìyẹn kan lẹ́nìyẹn máa làbọ̀ bàṣà kò sí orí iná kankan nǹkan rìn kì í lóògùn ni àwọn rọ́dà ẹni tó bá dá padà àkàbàrọ̀ nàbí àwọn èrò tà nàbí fún wa sẹ́gun ọ̀pẹ́nu gàdé obìnrin ilẹ̀ fàgbà pàtàkì sọlá sọlá òjíṣẹ́ ọlọ́run bá ní í ṣe àwọn onítàṣùdí kò hó fi má àkàbàrọ̀ yẹn gbà lódodo níbi èrò tó mú wá bóyá èrò ohun tó ti wáyé rí tipẹ́tipẹ́ ni àbí ohun tí ọ̀padà máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú òun ni ó túmọ̀ ọ̀pá àgbà kó jìṣẹ́ ọlọ́run nípa níbi sùlá sálábà múrò wá tọ́gọ́ ìwà níbi tọ́wá lóhùn ọ̀gbá mọ̀kọ́dìmọ̀ lè irú èyí tá a fún alágbègbè máa ń sọ pé ẹ má máa kà sí ìtìjọ bàbá làkàyè mọ́ ẹnì tẹ̀sán pa níbi nítorí mo dáhà ń takò kéde bá ń takò súnà ṣùgbọ́n tí ọba làkàyè mo tẹ̀ wá lọ fi ti ànábì ìwà ní àyíṣà sọ pé ní kò wọ́n fi lédi lédi kìíní kan ẹni tẹ́ ń bàrò ìyá níbi tẹ́ni ìkẹ́ máa sọ pé òjijì ọlọ́run jẹ gbèsè. àwọn àdéhùn ta ni wọ́n máa sọ lásán ni ẹ̀ kìí ṣe pé àǹtakóso náà àwọn fẹ́ fànẹ́bì mọ́ lọ́dọ̀ tí wọn ìdọ̀tí wo lọ́wọ́ àwọn àmì yẹn jẹ gbèsè ó fi bàǹtẹ́lẹ́dì ó fara rò kó o sùn mọ́ níbi títí ń sìn kí o sùn kí ni àléébù tó wà mẹ́. ẹ ọba wa làákà èèyàn làwọn ti wájú ìgbà òdìdí ẹ ń sẹ ọlọ́run tó wà nípò ńlá bẹ́ẹ̀ ni èyí lọ sí ẹ lónìí kó mú fàǹtẹ wá àwa fi lé ní ojú ara wíkì wo lẹ wí fàǹtẹ yìí mo rántí ìgbà tá a máa ń ṣe rúra dà wá gbogbo ohun tí ń sọ yìí bóyá bíi eh, èyí tó súnmọ́ ní kọjá bíi eh, ninety three àbí ninety two ninety three ìgbà ni kò súnmọ́ tó tó ninety five ninety two ninety three àwọn àgbè lọ sí ìsẹ̀mí ilé níbi ilé bàbá tó ń pè ní ọmọ ìyá ẹ mọ̀ pé ilé kan bẹ́ẹ̀ ń bẹ̀ báyìí tí wọ́n kọ́ lókè gogoro gogoro ni tíyẹn bá dó lórí òkè ni gbogbo sẹ́yìn wa ilé yẹn máa rí orí àpáta nílé yẹn wà yàrá tó wà nù rẹ̀ ìmọ̀ye rẹ̀ tí ọba súnmọ́ ń tẹ̀sí jẹ́ mi so àwọn yàrá yẹn wà jánu ara wọn jánu ara wọn ọlọ́run má jẹ́ yẹn ò sinmi téèyàn bá sinmi ó lè fẹ́ tọ́sán kí wọ́n tó rí yẹn nínú yàrá yẹn òye ọ̀sán máa káàkiri ní kò ní mọ̀nà ẹ̀jẹ̀ ọ̀tọ̀ jáde wọn so bàbá yẹn àgbàlagbà ni wọn ètò wọn súnmọ́ àsẹ́yìn ìjẹrin dáadáa nǹkan ni ọmọ yàrá ipò wọn àmọ̀bọ́ba ni wọ́n ní bóyá àwọn ni wọ́n sì tún jáfọ́bá jẹ́ ní ipò yẹn sàgàgà ipò yẹn gàgà so bàbá yẹn yẹn pàtàkì wá ni wọ́n àtẹ́yìn adéyẹrí yẹn máa ń dọ́dọ̀ wọn dáadáa wọ́n fi wọ́n nífẹ̀ẹ́ ara wọn jù bàbá yẹn a máa ń gbà wá láàyè because ilé yẹn fẹ̀ dáadáa a máa yìí tó bá wù wá bẹ́ẹ̀ ní ọjọ́ ìdòtò wa nù rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ ẹ̀ àkàmù haiti àwọn làwọn afáfífẹ́ wa ti ń jọ ọ̀rọ̀ bírú yìí ti ń wí lónìí àti alẹ́ báyàwó sùn àgbà níbà sùn lójú ara àti nǹkan bàbá bá jókòó tì wá wọ́n sì máa ń gbọ́ wá sí bàbá ní ẹ̀yin àfa ẹ̀sùn tó dùn mí lónìí mo ṣe nífẹ̀ẹ́ yín tó bàbá kí ló wá bẹ̀rẹ̀ sí sọ ẹ̀ ẹ́ tẹ́yìn bá bọ́ pátá ẹ̀ bá ṣe kìnnìkan ẹ̀ wá àwọn èèyàn ti sàlàyé ẹ̀ fagbalaga a mo ti ní ìfẹ̀yìn tó ṣègbè tẹ wá bẹ̀rẹ̀ wá àti ẹ̀rí ẹ̀rí tẹ máa jókòó sí i ẹ̀ wá lè tẹ wá gbé wọ̀ lónìí ẹ̀ wá ṣe tẹ̀kẹ́ bá jáde ẹ̀ tẹ̀kẹ́ bá wá ẹ̀ ìgbà kan sẹ́mo làákàyè òun ni bàbá fi takò kínní yẹn ìlú ẹni ló ṣẹlẹ̀ sáwọn lágbègbè tí a ah, ó ní bí ọ̀gá wa ah, ajá ló ṣẹlẹ̀ yọ ẹ fọkẹ o ah, ẹ ọwọ́ ni kò ah ah ìdíje ń sọ ọlọ́run lẹ́ ń sọ ọlọ́rọ̀ bẹ́ẹ̀ sí lọ́rọ̀ <laughs> àwọn àdínkù tí o bá láàka ìwò bẹ́ẹ̀ làwọn ń takò tiwa àwọn takò súnmẹ́ ń ta wọn ẹni ọba rọ́dà àkàbàrọ̀ nàbíyì àwọn ṣe ṣàlàyé fún ọ̀gá gbà kó rí bẹ́ẹ̀ gbẹ́ nǹkan wọ́n ṣá gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn rọ́dà àkàbàrọ̀ nàbíyì ẹni ọba dá ìró òjíṣẹ́ ọlọ́run rà nàbí padà mọ̀kọ́dì máa ń lè káfẹ́rì yìí o tó ṣe kó gbé ìròrí ìgbẹ́ wájú zákàmúrò ọmọnìyàn kan lẹ́nìyàn mọ́ọ̀lá ò bá sọ̀rọ̀ tí ò lójú kò sójú kẹ̀kẹ́ lágbárí rẹ̀ kò rí nǹkan rìn kí تريد ولا تسمع عن داعي لكلام قائقن فإنه عدو لها الدين أنحم له حسر ولا تسمع عن داعي الكلام فإنه عدو لها Wọ́n ní ọ̀la tẹ́sùmọ̀ à ń ó tún ṣe níta òkìtì. Má tẹ́tí gbọ́ dá ìlìkàlámì ẹni tí ń pèpè lọ síbi ìlìkàlámù. Ẹ̀rọ ní ìlìkàlámù nù náhàwó. Àwọn náà ni huwa al-lafzu al-murakkabu al-mufidu bil-wada'. Ìyẹn lọ́dọ̀ àwọn náà wò gbólóhùn tá a gbégun ra wọn tó sì wúlò bẹ̀lẹ̀wádìí ní alẹ́ àràbì pẹ̀lú èdè lábáwá nítorí pé wọ́n wá sọ pé àkíwù làárọ̀ yìí lẹ́yìn sọ̀bì kàlà kò tí ì yẹ fi ọ̀rùfin anáhù ìjẹ àkíwù làárọ̀ yìí síbi lábáwá mo fi sọ ilé Yorùbá mo fi sọ kì í sọ̀rọ̀ tó ń ojú pé kì í ṣèdè lára àwọn ọmọ ìkàlẹ̀ rẹ̀ ọ̀rọ̀ di mo bá sọ wípé dàrá sinmi hàdà sọ̀rọ̀ dídí kàlámù yẹn sọ àlùmọ̀ràn kàwá sọ àlùmọ̀fìyè tí túmọ̀ ní pé yà sọ̀nà sòkòtò ara yìí tíyẹn bá dákẹ́ àwọn èèyàn ní sọ pé ẹ̀ sí ìparí ọ̀rọ̀ tó ń sọ lọ́wọ́ yẹn. Hmm? mo bọ́ sí bẹ́ẹ̀ ni. وأنا بكر الفطور بيوت جاي وميجي لنا أوله تتجمع روح فإنه نافع ويقول أبا وكنا ما يقاطع أنه يحسن السكوت عليه وأما الكلام آه، في اصطلاح آه، آه، علماء التوحيد فيعنى به الفلسفه ìròrí máa wí àwòrò wẹrẹ nípa ọ̀rọ̀ ẹ̀sìn máa fi òrí tarí ohun tí làákàyọ̀ bá ti gbà darí kọ́ tarí ẹ̀ dànù pẹ̀lú ròrí àwọn ń pẹ̀lú àlùkàlà àwọn ahlul kalam àwọn ní falsafa olóyè pé kẹ́sì bá kàlámù kàlámù ọ̀rọ̀ lásán lẹ́kùn nínú fi pé nu pọ́blẹ́mù ta kàjù níbi àwọn ilé kí wọ́n yẹn tí wọ́n dálẹ́ táwọn bá fẹ́ tó eléyìí nísìn má tẹ̀sí gbọ́ olùpèpè síbi ọ̀rọ̀ ẹ ká máa dákẹ́ ni àwọn ọ̀pọ̀ ọmọ tó tó bá lè béèrè béèrè tí ó sọ pé àfọ́ ṣe pèlè o ohun tí ó béèrè ni pé ẹni tí ń pèpè lọ síbi ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọ̀dà ni ṣé ẹ ṣàlàyé fún wa sọ̀rọ̀ ọ̀dà ni àní ẹ tẹ́tí gbẹ́ni tí ń pèpè sí bí wọ́n náà rí wọn kọ́ mi tíra ẹ̀ àbígájì báyìí fàìnàhó nítorí pẹ́ni tí tí ń pèpè lọ síbi ìròrí lásán tí ò lẹ́rìí nú ni àdóhùn mi lè ha àgbègbè ọ̀tá ẹ̀sìn yìí ni alhamdulilayi hasab ó kúrẹ́ wẹ̀sì láti kọ́ mímọ́ ẹ̀sìn ni hamilton ẹ̀sìn tó yẹ kó gbé bí ẹrù kọ́ lọ kọ́ ìmọ̀ rẹ̀ ọwọ́ akúrẹ́ ń pa ó fi bẹ̀rẹ̀ sí ní lóòrí lásán sọ́rọ́. Hmm. hasan alihamdulilayi ó pè rẹ wẹsì ọkàrẹ alihamdulilayi láti kọ ìmọ̀ ẹ̀sìn nítorí ẹ̀ ní fi máa ń gbé àwòrò rẹ ẹjọ́ bú ní fi ń ro káàkiri wàlá tẹ̀sán ààrẹ má tẹ̀sí gbọ́ dáàì kẹlẹ́ olùkùnkùn lọ síbi ìròyìn lásánlásán ta ìnáwó dádájọ́ ẹnìyàn àdówó ńlẹ̀ ha tàbí ní ọ̀tá lọ́jọ́ fẹ́sìn yìí hasara anhamlihi ọwọ́ akórèwẹ̀sì láti kọ́ ìmọ̀ ẹ̀sìn ńlọ́fà ẹ̀fí ṣe pé ọ̀rọ̀ rí lòun ta sí lọ. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك